نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين عباد الله السلام عليكم ورحمة الله وبركاته dúpẹ́ fún olúwa wa tọrọ àlékún kẹjẹ fòjíṣẹ́ ńlá muhammad àlékún àna ọlọ́run iṣẹ́ ààbò ẹ̀ àti ìbálò سلم الوصول شرط معارج القبول شرح أو بشرح سلم الوصول إلى علم الأصول والتوحيد للإمام الحافظ الحافظ ابن أحمد الحكمي رحمه الله تعالى ترى علماء سياسة ركوعي ونني أتما بالا إلى لوري أسوين علماء بتوان سلايفوا أنني أسوين ميجي سيان دولوري أتي بي السكان شيء الموانئ اعلم بأن الله جل وعلا لم يترك الخلق سدى وهملا بل خلق الخلق ليعبدوا وبالإلهية يفردوا الشيء من olùmọ̀ wa ń ṣe àlàyé tí a bá wòye sí àlàyé yìí a fura mà wípé istẹ́tọ̀rọ̀dà fíhí al-musannif olùmọ̀ wa wọ́n fọ̀rọ̀ yìí wọ́n nara tán wọ́n sì sọ wọ́n fẹ́ àlàyé yìí lójú wọ́n fẹ́ lójú gẹ́gẹ́ bíi. àwọn ọlọ́mọkéwúdé èèyàn mọ̀ fúnra wọn kankan gbogbo ìgbà tí olùmọ̀ ti máa ń sọ̀rọ̀ kan fàtẹ́tọ̀rọ̀ dàfẹ́ tó bá fa ọ̀rọ̀ yẹn gùn gẹ́gẹ́ bí orígun táyà tá a wà yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà ó máa ní ní tó bí wá. nígbà míì àkórí míì tó lùmọ̀ bá ti rà nígbà míì àkórí míì wọ́n fọ́ sí wẹ́wẹ́ wọ́n nara tán wọ́n fàgùn kódà nígbà míì ibi ìfọ́sí wẹ́wẹ́ yìí kẹ̀kẹ́rẹ́ àwọn ọmọ ṣẹlẹ̀ wọ́n ti sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan ó tún tún sọ aṣọ tún sọ wọlé àádá ó tún máa rìpíìtì èyí tá a ti sọ lè máa fi ha mínàlífà ìdá torí pé wọ́n rí wípé àǹfààní ẹ̀ ìtún lékún ni àǹfààní tó yẹ kí èèyàn jẹ látara àkórí yóò tún máa di ọ̀tún ọ̀tún ni irú ẹ̀ òun ni mọ́sílákù olùmọ́wá òun lolùmọ̀ ni wọ́n lò níbi àlàyé orin kí ló wá fà gan-an ìtọ́fà òun náà ní kókó àwọn ẹsẹ̀ orin méjèèjì yìí kí ni kókó náà òun náà ni èyí tọrọ ti lọ lórí ẹ wọ́n mi ènìyàn lọ mọ́ pé ọba ọ̀dá ọ lásán gbogbo ẹ̀dá tí ọlọ́run ọba dá sáyé kò sí ìtọ́kàndá wípé eléyìí kò eléyìí asán náà ni eléyìí ní ó lè má yí ọmọ ènìyàn kí ni ìdí tí olúwa tó fi wá dá ọmọ ènìyàn ọ̀dà àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bọ́lọ́wọ́n bá ṣe dá wa tí ọba sọ̀dí tó fi dá wa kí la fẹ́ ṣe tó sì sọ pé nítorí òun fẹ́ ni nítorí òun fẹ́ ni yàtọ̀ sí pé olúwa ó gbà wọn ànábì dìde ó sọ tẹ́ra kalẹ̀ ó tún jẹ́ òye wa wípé ẹ lọ́ mọ̀ ọ́ ẹ̀yọ́ mi nìyẹn bal khalaqal khalqa liya'budu lóun dáhùn ẹ̀dá kẹlẹ sẹwọn ni o torí kẹ wá gbé ìjọsìn ọ̀kan ṣoṣo fún olúwa wabil ilahiyyati yufridu kẹsì wàá mú òun lọ́kàn ṣoṣo kẹ má dà nǹkan míì ọmọlúwa níbi ìjọsìn yìí olùmọwàyí wọn ti wá mú àwọn oríṣiríṣiríṣi àlàyé wá áyà nínú Al-Qur'an ẹẹ títí tí wọ́n fi wá tún tẹ̀síwájú nínú tẹ̀síwájú wọn òun ni gbólóhùn olúwa tá a tún sọ nínú sóràtò róòmù wọn ni waqala ta'ala lẹ́yìn ìgbà tó ti mú àwọn oríṣiríṣi àyà wa ètò àwọn sóràtò yàtìn ètò àwọn sóràtò mu'minun bákan náà èyí tó sóràtò sọ́ọ̀d ọ̀tún wa ní ẹtún tó lù wá wí o waqala ta'ala. أولم يتفكروا في أنفسهم tí kò tó kọ́ mi nìyẹn kó ronú nípa rẹ̀ ni ẹ ronú para yín tí kò wọn kò yẹ kán ronú para wọn ni ma khalaqa Allahu samawati wal arda wa ma baynahuma illa bil haqqi wa ajalin musamma ìpè olúwa ọ̀dà àwọn sámà yìí àtilẹ̀ àti gbogbo tí ń bẹ láàrin rẹ̀ àyàfi pẹ̀lú òdodo pẹ̀lú òdodo ó sì nígbà wà ajalin musamma ó ní wípé gbogbo ntòlúwa dá yìí ó lásìkò ó ní òpin àmọ́ gbogbo ẹ̀ bilhaqi walilhaqi torí òdodo ó ní rizin ó sì ní pàtàkì olúwa fi dá àwọn ẹ̀dá wọ̀nyí. sábà wọnú alukoran lọ́pọ̀lọpọ̀ iṣẹ́ ibada kan bẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ anabi adama wọn kì í fura sí wọn kì í gba ìwé ṣe ìjọsìn látara kìíní yìí òun náà ní àyà yìí ó ní àwọn ẹlẹ́mi ẹ̀dá fàkàrù táwọn èèyàn kì í ronú ni nínú àwọn àyà tí ń bẹ nínú láwọn oríṣiríṣi àyè. òun náà ni àtàfàkúrú fi xalqi fi xalqi la al-ayat al-amira bitafakuri fi ayati la àwọn àyà tí máa pàṣẹ pé ẹyọmí ni ẹ máa ronú sí àwọn ẹ̀dá Ọlọ́run ẹ̀rí níwọ̀nba àti pé àkíyèsí lórí ìjọsìn yìí. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn kì í fura mọ́ ìjọsìn yìí fi hàn kàn dúró kó ronú kó wo sánmà kó wo lẹ̀ kó wo ogun tí ń bẹ láàrin méjèèjì. nígbà míì ọlọ́wọ́n bá ní ẹ síra yìí gan ọmọ ènìyàn àyà yìí àwọn fi hàn fún tìhìn tí kò yẹ kọ́ ọmọ ènìyàn gan para wọn gan ni bá ń ṣe ìjọsìn oríṣiríṣi nǹkan yóò máa hàn síyàn yóò sì máa súnmọ́ lọ ìjọsìn ńláńlá ni o kí n máa ronú nípa àwọn ẹ̀dá ọlọ́run ẹlòmíì ọlọ́run bàbá kẹ́ pẹ̀lú nǹkan yóò rí àwọn nǹkan kan tó lè jẹ́ kòkòrò tí ó gbà jáde náà ni pé Allahu akbar yóò ronú yóò sì gbé títóbi fún olúwa yóò da ọlọ́run ọba mọ̀ látara àwọn ẹ̀dá ẹ̀ bẹ́ẹ̀ lẹ́lòmíì látara atẹ́gùn látara ẹja nínú omi látara omi látara gbogbo tí ń ṣẹlẹ̀ torí níwọ̀n bá ń tọ́ màmá ọ̀rọ̀ bá kẹ́yìn pẹ̀lú ìjọsìn ìjọsìn ńláńlá yìí. nínú tí ọmọ ènìyàn fi gbé ìjọsìn fọlúwa òun náà ni àtàfàkúrú fi ààyè àtìlkáwò èèyàn máa ronú nípa àwọn àmì ọlọ́run ọba tó kúnlé ayé ọlọ́run ọba fi ní ṣé ọmọ ènìyàn wọn ò fi máa ronú síra wọn ni ká ká ronú nípa gbogbo tí ń àti tí ń bẹ ní àárín rẹ̀ nínú ayé àwọn yìí òun náà ni nínú ọba ní inna fi dhalika la ayatan lil mu'minin gbogbo irú àwọn ìwòye yìí yóò bá mi àmì àmì ńláńlá ni àmọ́ kìí ṣe gbogbo èèyàn ní máa ń tají o gbogbo èèyàn kọ́ ní ronú sí nǹkan yìí. àfàwọn mọ̀mìnì òdodo olùmọ́wání على أنه تعالى المتفرد بالقدر والخلق والتدبير والإلهية وقال تعالى خلق الله السماوات والأرض بالحق أي بالعدل وقلت له أباتني ومدى سماتي له pẹ̀lú òdodo wọ́n ní tùmọ̀ rẹ̀ ní pẹ̀lú déédéé wọlé tó jìzà kó lò nafsan bima kasabat wa hum la yuzlamun ó sì lè san gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan lẹ́san pẹ̀lú ntagbèsè níṣẹ́ ọlọ́run ò ní sàbòsí ẹ̀dá o àyà mi olùwà ni wa ma khalaqna samawati wal arda wa ma baynahuma illa bil haqqi lè tún wà nínú suratu al òun náà lọ bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ òjò mọ́ nípa ti sọ síwájú. Aya mi tóluwa tó tún sọ nínú Suratul Qiyamah olùwà ní ayahsabu al-insanu an yutraka suda sọmọ ènìyàn rò pé a kàn fi òun lẹ adáhùn sílẹ̀ ayé fóun kàn sí ẹni tó wù ú òun tí wọ́n ti tan òun ọ̀tán náà nù à ọ̀rọ̀ ṣe ń tán rònú ṣe ń tán mi ènìyàn rònú orí bẹ́ẹ̀ o ẹ̀rí ọlọ́run ṣe wá sálẹ̀ sáà kọ́lá ṣe léyìí fún sáà kọ́lá ṣe léyìí fún sáà kọ́lá ṣe léyìí fún tòfì wá jẹ sí wọn kan yìí wọn kàn wá yóò wá wá bẹ́ẹ̀ yóò sì lọ bẹ́ẹ̀ yóò sì ní kò sẹsàn kò sí ṣirò kò sábọ kò sí òṣùwọ̀n déédéé pẹ̀lú iṣẹ́ ọmọ ènìyàn lọ ní ìgbàgbé gbogbo eléyìí èèyàn èèyàn ń tara ẹ̀jẹ̀ ni o gbogbo àwọn nǹkan wọ̀nyí ìjọ ìgbéjọsìn fọlúwa kí ẹrú lè mọ̀ wípé òun padà jábọ̀ gbogbo tóun bá gbé ilé ayé ṣe. olùmọ́wá ní bal khalaqa Allahu ta'ala al-khalqa liya'budu wọn ni tí kò ṣe pé olúwa dá gbogbo ẹ̀dá pátá ọmọ ẹ̀dá mọ́nìyàn ká lè fún ni o bó lèyìn ṣe wá ṣèjọsìn yìí eléyìí náà àgbàmí ńláńlá ni títí pé wọn kàn mú ìjọsìn pé tọ́ni àwa ṣe láyé náà ni àìmọye àwọn tí ń ṣe ìjọsìn lórílẹ̀ ṣùgbọ́n ìjọsìn èwo èwo nínú ìjọsìn èèyàn fi ní ìyọnu èèyàn fi ó fi jẹ́ gbígbà wọn ju olúwa ìjọsìn wo eléyìí náà kìí ṣe pé kí n kà lóun ṣèjọsìn òun ti ṣègbìyànjú kó òun tó ń ronú òun tó ń wọ́pọ̀ òun ṣe eléyìí ọtúnlélẹ ọtúnlélẹ à ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra ìjọsìn yìí ó gbọ́dọ̀ jẹ́ pé bímọ ṣàrọ àhù èyí tí Ọlọ́run ọba ṣe lófin gàdìgàn pé eléyìí ní kẹ ṣe àdá àǹtínẹtì rúṣúlẹ lórí ahọ́n àwọn òjíṣẹ́ táwọn òjíṣẹ́ bá wí pé olúwa ní kẹ ṣe báyìí olúwa allah ọ̀pá yín láṣẹ kẹ ṣe báyìí ẹ̀yin àdéhùn mọ̀ yìí wa anzala bihi kutuba àwọn ìjọsìn yìí olúwa ti ṣàlàyé ẹ̀ níbi àwọn tíra rẹ̀ tó sọ kalẹ̀ èyí tó sọ kọjá ni fáwọn ìjọ tó kọjá ni àbí fún àlùmọ̀ yìí àlùmọ̀ Muhammad sallallahu alayhi wa sallam gbogbo eléyìí wa ma'a ibadatihim iyyah ìjọsìn yìí wọn mọ̀ wá mú ìjọsìn wá tó ṣe pé la yushrikuna bi ibadatihi ahadan kaina man kan wọn ò ní dàn kankan mí pọ̀ mọ́ Olúwa tó ṣe òkú rí ẹ̀rí bal bil ilahiyati yufuridu bí kò ṣe pé dúnà máa ti wà òun nìkan ṣoṣo òun náà ni wọ́n gbé ìjọsẹ̀ yìí fún gẹ́gẹ́ bá a ṣe sọ olùmọwà yìí wọ́n kọ àwọn ẹ̀rí wa wọ́n káyà wa ní bámúbámú lórí ọ̀rọ̀ yìí òṣèlú tó fa alámàrí yìí tóbi ni gbogbo yílà yìí lọ ọmọ ènìyàn ìgbìyànjú ẹ ìsáré kiri ìsáré sódò ìsáré sókè ẹ̀kọ́ màánà ti pé kí ni mo wá ṣe láyé gan kí ni kókó kí sì làbọ̀ ẹ̀rí olè náà ni kí ẹ̀ sá ìjọsìn náà ni ọ láyàn wà á ń lé ìsàlẹ̀ ní ìsá ní ìlànà sáà kò sí fọ́ọ̀mù ènìyàn. tí ó jèrè níwájú ọlọ́run àyàfi tó gbèsè wà á nà sáyáwó sáwùfà yọrọ tó gbèsè yìí gbogbo ní ọ̀padà rí báyìí clearly gbogbo ẹ̀ yóò rí fúnra rẹ̀ báyìí níjọ́ kìyàmà sọmọ ìjìdá olùjẹta àwòfà ọlọ́wọ́ wa sàn ní tí ò ní sábòsí tí di sọ lórí ilá máa sáá òun ló fà ó fi jẹ́ pé abala yìí olùmọwásà wí lábùtún wí torí pé irú ọ̀rọ̀ yìí pọ̀ gbòòyàn fẹ́ ṣí nínú abala nínú alukur'an tẹ̀ ní bá olúwa sọ pé ẹ̀sìn mi lè wá jẹ́ oríṣiríṣi ọ̀nà lọ̀rọ̀ yẹn gbà wá ẹ̀rọnú ẹ̀ mà pẹ́ lábọ̀ àbí kó sọ̀rọ̀ àwọn tí wọ́n ti lọ nínú àlèhùnmá kan àbíjọ kan tó ṣe wípé kí ló jábọ̀ wọn látara wípé wọ́n ṣìṣe àbí kí ló jábọ̀ àwọn kan látara wípé wọ́n sin olúwa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ pátá ìkà tí ń forí sọ náà ni o ọmọ ènìyàn máa ń tàwa ṣe láyé ó sì máa kókó nítòun fi ń bẹ gẹ́gẹ́ bí ẹrú níwájú ọba tó dá ẹrú tán jíra bẹ́ẹ̀ náà ni pé àpẹ olúwa wọn ṣàṣewá ní ẹrú sìn olúwa òdodo ọlájọ kan ṣoṣo ẹ wọn ṣèwá lẹrú sìn rẹ òdodo ẹ gbogbo nǹkan ṣe káfíìrì ọ̀nà ọ̀nà wọn ṣàṣewá ṣe kò ń jẹ ṣàforíjẹ ẹ̀ṣẹ̀ wa ṣàforíjẹ ẹ̀ṣẹ̀ wa ìyá da láti wọ̀ tán ọlá ìpè méjì rẹ olúwa gbogbo àwọn ẹrú sìn gbogbo àwọn mùsùlùmí ti bọ́ síwájú ọlọ́run àwọn ti dá èyí ó ti dá èyí o kò ṣe padà mọ́ kò ṣe padà mọ́ ń bọ̀ wá a ìmọ̀ pé báyìí ní orí ìbá múra ju bẹ́ẹ̀ lọ lóòótọ́ ni èèyàn lè kábàámọ̀ àmọ́ bàámọ̀ yìí kò ní bá mọ́ ti jálùkì àmọ́ ni ó bá ti di pẹ́kẹ́ báyìí ọ̀yá náà nù ìyẹn padà sẹ́yìn kò sọ́nà turning point pé ọ̀wọ́ wá déwájú wọ́n sì gbá báyìí kò sáré wá tún mi kò sáré wá ó ti ṣe mistake ọ̀la kò ṣe é bá mọ̀ ọwọ́ akóńtó gbèsè láyé lóòótọ́ àwọn ọ̀rẹ́ mi náà tún bẹ ọmọ ènìyàn lè jèrè ó dàbí òsì mọ́ gẹ́gẹ́ bí àdúrà táwọn èèyàn máa ń ṣe àwọn mùsùlùmí òdodo gẹ́gẹ́ bí jẹ̀nẹ́zà ìrun kí sọ́mọ́n kí sókòlà gbogbo àdúrà náà bá ṣe ìtẹ̀lé lọ sí tẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ rí míì tó bá ṣe é lẹ̀ táwọn èèyàn sì ń ṣe kíni tí wọ́n ń ṣàǹfààní pẹ̀lú ẹ̀ pàápàá jùlọ ìmọ̀ọ́rí tó jẹ́ máa ń fààní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí tọjọ́rọ̀ àǹfààní bẹ́ẹ̀ ni ọmọ rí tọjọ́ máa ń fààní tí ń bẹ lọ́wọ́ ọba fáwọn òbí ẹ̀ kò fi jẹ́ pé bọ́mọ bá jọ́ máa rí tí ń sẹ́sìn rí tí ń wùwà rí òbí ó ti lọ ó sì máa jẹ sáré wájú olúwa anabi sàlám ó ní òbí ó béèrè níwájú ọlọ́run gbà ní olúwa mo ti rẹ́sàn mi ìwọ tún lélẹ́yìí mo tún wọ́n tún ṣífìtì mo tún mo tún ga nípò mo tún ráwọn ẹ̀sà tuntun bó lélẹ́yìí ti wá wọn wà ní iṣẹ́ ọwọ́ rẹ náà iṣẹ́ ọwọ́ ń bọ̀ ó ti ó ti tán rí mo ti bẹ̀rẹ̀ sí jà ọ̀rẹ́ ọmọ tó fi sáyé kò yẹ kó gbó ẹni tí ń bẹ ọlọ́run ọba tí sì ń ṣe dáadáa iṣẹ́ ìgbìyànjú rẹ náà ni kò fi jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam wọn tó ka wọn ṣe rí tí sẹ́kù oníkẹ́ni aw min waladin salihin yad'u la ọmọ rí ti bẹ olúwa fáwọn ilmin yantafi'u bi aw yuntafa'u bi ìmọ̀ táwọn èèyàn fi ń sàǹfààní bẹ́ẹ̀ náà ni min sadaqatin jàríyà ẹ̀rí sàárà ti ń sàn yẹn ni pé tó sẹ́kù ti ń kọ̀ntínú gbogbo rẹ̀ yìí ẹ̀rí wà wọlúwa ó lè fi kẹ́yìn tóun nìkan ọlọ́mọta fi kẹ́ni kọ̀ọ̀kan wa lọ́njà gùn lẹ́mìí ẹ̀sìn wọn fi wá ṣe kún jẹ́rìí ọlá ìpèníjì ó gbókùn mùsùlùmí ọlọ́mọ àgbàbọ̀ wọn o wọn àṣàforíjì fún wọn o اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والميتين ربنا أتمم لنا نورنا واغفر لنا ذنوبنا إنك أنت الغفور الرحيم اللهم يا تواب تب علينا اللهم يا غفور اغفر لنا اللهم يا رحمن الرحيم ارحمنا رحمة في الدنيا والآخرة ارحمنا رحمة الدنيا والآخرة يا أرحم الراحمين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين اللهم لا تشمت بنا أعداء ولا حاسدين اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين